before fulani go permit dia people finish wey be say dem go silence dia people finish for yoruba land before dat kind thing go happen yoruba people need to get up to join hand together to pursue fulani e say now dem need to pursue fulani before fulani go come after the rest children wey be say the rest people wey be say remain e say dem no go fit just open their eyes maybe maybe say fulani dey silent people come dey take over their land He say enough is enough if the rest people no come outside to talk, he go come outside to come talk. He say because he love him pipo he no like make they come start to the silent pipo how fulani go the silent people like say that the silent fowl like say that the silent goat He say he no go apple for yoruba land enough is enough It is time when we say yoruba people. yoruba people don't wake up yoruba people won't go on their own They don't want one nigeria again He giving full support to Oduduwa nation and a lot of people dey very very proud of this chief imam of Yoruba land wey be say if he come outside he say my people he say he no go watch maybe say bad thing dey happen to him people wey be say na Yoruba people he say na so Fulani dey kidnap people wey be say they go dey kidnap people they go say dey collect money for their hand wetin dem no go fit do for their own state He say e no go possible He say why people go dey sleep dem go dey sleep with one eye nobody go fit waka for night again just because e dey scared make fulani no silence dem my people make i leave on and make una hear wetin chief imam of yoruba tok wey be say e dey tell fulani people say enough is enough They no go you no go like maybe say fulani come silence all in people for their land my people. àwa pé eh, ninety days in january two thousand and twenty-one làwọn sọ fún pé yorùbá I will ò àti ṣìtàn láti lọ. àwọn ò ní dúró ṣe gbogbo náà dáadáa tó ṣe lábújá yìí àwọn ò ní dúró gbogbo náà dáadáa ṣe ní northern nigeria torí pé àwọn èèyàn tá ń pa ní north pépà yẹn wà lọ́wọ́ mi wọ́n àná sí pé one thousand two hundred and ten èèyàn tó ti kú nílẹ̀ haúsá one thousand èèyàn wọ́n máa ń kà wọ́n ní èèyàn tó ti kú láàrin oṣù pé báyìí wọ́n mọ́nà tí èèyàn ní kú bí ẹran yìí so rádaràdà la fẹ́ kó mọ̀ kó wálẹ̀ yorùbá láàrin oṣù mẹ́fà báyìí wọ́n bá ṣe wọlé àwọn fúlàní ṣe wọlé yorùbá nìyẹn wọ́n máa ń jẹ́ àwọn èèyàn wá gbé wọ́n máa ń ṣe gbogbo àbúrò oríṣiríṣiríṣiríṣi ẹ̀fẹ́ àgbà ẹ̀mọ́ kò gbá program wa a gbọ́dọ̀ ní flag wa so ara flag wa náà ni ìpè yorùbá nation à ń múra láti lọ kò dẹ̀ sẹ́nìbọ̀dì tó lè dá wa dúró torí pé àwòrán wọn kánú nígbà tó ọmọ retí àlùbọ́sà so yorùbá nation òun la wá bá wa ṣe ní ìlú àkúrẹ́ lónìí fún gbogbo ọmọ yorùbá so pé a ṣe tán láti fẹ́ máa lọ so tẹ̀sí àwọn òbẹ̀rù ẹ̀rìbọ̀dì wọn àwọn òbẹ̀rù so gọ́vnà wa kíní akérèdọ́lù mo kí dáadáa púpọ̀ torí ọmọ dáadáa ni sí wa ìdìbò dúró so tẹ̀sí tó bá pé kò bá dápẹ́ òbá ń já sí lónìí ìbá tòtẹ́ sìn Akérédolú sì dúró dáadáa àwọn ọlọ́pàá náà wọ́n dẹ̀ ṣe dáadáa tòtẹ́ táwọn bá ṣe nǹkan tí ò dáa ni màá sọ fún wọn sí tòtẹ́ sìn lórí pé àwọn alágbé gọ́ọ̀mù síbẹ̀ ṣùgbọ́n àti tá a fẹ́ ṣe nìbàdàn ó pe Ṣèyí Mákindé ipe tó a fẹ́ ṣe báyìí o ó dẹ̀ ní ká lo màbó ọ̀rọ̀ so àwọn tá a lọ bẹ́ lẹ́yìn kò sọ fún mi nípa àwọn fẹ́ ṣe program àwọn ni ọlọ́pàá ti síta mo lè mi ò lè mọ ṣe program kí n mọ lo ọ̀rọ̀ màbó ọ̀rọ̀ àwọn aláni gọ́ọ̀mẹ̀ntì àwọn aláni tí wọ́n fẹ́ lo kẹ́mẹ́ àti chief mọ́mi Yorùbá Nàìjíríà kò síbi tí wọ́n fẹ́ lo Nàìjíríà tí mi ti gbọ́ ọ̀ ìgbà fẹ́ ṣe kan tó ara ọlọ́run ní fi wálẹ̀ o olùdó ọ̀dẹ́ fi wálẹ̀ o àdúrà wo gbà lágbára lọ́wọ́ so ẹgbẹ́ wa alájà àtàwà ìyókè lábẹ́kúta olóyè ọmọ Abíọ́dún Táíwò ẹ ó kan ẹgbẹ́ wa tí Yorùbá ọmọ ọkọ Oòduà ọmọ ọkọ Oòduà òdúró ọmọ ọkọ Oòduà ọmọ ọkọ Oòduà àfitẹ̀síwájú Yorùbá liberation àti Yorùbá liberation àti Yorùbá nation global directorate Yorùbá nation global directorate àwa náà wà mí. ẹyẹ gbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí mo kí yín púpọ̀ ṣé ẹni tẹ́ bá fẹ́ ṣe rálì in anywhere ní Nàìjíríà ní nílẹ̀ Yorùbá yìí ẹ jẹ́ ká gbọ́ so that gómìnà tó bá wà lérí gómìnà báyìí àwọn ò sọ fún un pé gómìnà yìí afẹ́ káwọn ọmọ oṣù báyìí á dẹ̀ pé director six á pé commissioner of police so that kò sí kankan tó di sọ́kù ẹ tó bá ti wá mú nù yín ẹ sábà máa ṣàlùyé gómìnà tó ní state yẹn gẹ́gẹ́ òun náà ní ọ̀lọ́ pé àwọn ọmọ rẹ̀ tó fi síbẹ̀ wípé ẹ̀ release yẹn so, ti bá ṣe so àdúpẹ́ fọmọ Yorùbá o so nípa ọ̀rọ̀ àṣírí tí ń bẹ fún táìmù tó kù okòṣù mẹ́ta Eh, ah, ẹ wá padà ó bàbá mi. so ẹni tó bá ń sọ pé kìnìkan àwa ti mú time May June July hmm. tábà ti September táwọn United Nations máa fi lè wọ Nàìjíríà tábà ti yẹ referendum tán pé Yorùbá bò là ń lọ à ń lọ tiwa lo àwọn òdúró mọ́ o ẹ tó bá fẹ́ president kó wọn gba Àbújá lọ ọmọ sí president rẹ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa bọ̀dọ́dọ̀ tiwa afẹ́ kí gbogbo ẹ tó bá ti kàwé ó mú credential rẹ̀ jáde ní tí mo kàrí o ah o sì qualify fún doctor o qualify fún accountant so wọ́n á fún un but pé wọ́n kàwé ọmọ haúsá níbẹ̀ ní tínkà about ten thousand ọmọ haúsá ní ṣe ní tínkà tínkà sì ń pawó ní àpápá over three hundred billion ní tínkà ń pa àwọn haúsá náà ní jí owó yẹn lọ sí north àwọn ọmọ wọn tá a kàwé wọn wà ní kọ́ ọmọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ lóòtẹ́ẹ̀lì gbogbo àwọn tó kàwé àwọn tó kàwé wọn wà ní kọ́ ọmọ ṣiṣẹ́ dáadáa kò sí ẹ̀mọ́ o gbogbo ẹ̀ tó bá ti kàwé ẹ̀kẹ́dẹ́sẹ̀sẹ̀ yìí wá fún wa pé iṣẹ́ wo ló kọ́ doctor mo kọ́ engineer mo kọ́ àádẹ́ ìdíṣẹ́ tó dáa in pay and standard to bring all our people together to defend our citizen so lẹ́sìn agbọ́dọ̀ agbọ́dọ̀ defend ọmọ ìyá wa tí òfin ní síjà so that's for lágbára ọlọ́run èkìtì on six láti pàdé ìlú èkìtì so fáyemí ọmọ wa ni gómìnà fáyemí ọmọ on five nínú èkìtì so a máa sọ fún fáyemí gómìnà èkìtì ọ̀tẹ́ni wo ọ̀tẹ́ni so a àmà sọ fún ẹjẹ bá parí tèkìtì dábàá ti parí tèkìtì tán ah. gbogbo àwọn gómìnà wa àmà sọ fún wọn wípé sẹpá àbáyín jà torí pé èmi ò nídìí láti máa bá yẹn kan rojọ́ torí pé ara ti ní àwọn ènìyàn ara tó sì ní wá ń bí òun làwọn fẹ́ gbòmìnira sọ ẹ tó rí ẹ bá ti wá burú bá ti wá lóhùn ṣe tá à ń fẹ́ tọ̀ lẹ́yìn ẹ bá gún ke ọjà nù. ẹ bá gún ọkọ̀ ojú omi àárí omi àárí àárí yẹn àárí kí lè mú un so ojú òní bá wa jẹ o. so any program tó bá ti fẹ́ ṣe ẹ máa pe leader tó bá wà ní state so dàgbà tá a ké tó yẹ pé mi pa ọ̀rọ̀ ti Kwara mo lè mi ò gbọ́n pa ẹ̀ hmm. so tí o sì o lè mi ò mọ kẹ́kọ̀ọ́ yìí nígbà tí bá sì mọ kẹ́kọ̀ọ́ yìí a bẹ̀rẹ̀ pé bàbá kan ló sà wá ń bí àwọn kan lájọ́ ṣe pọ̀ èmi àtàkíntóyè gbogbo wájú mo ti sọ gbogbo àgbáyé ó gbọ́ Akíntóyè Prophet Banji Akíntóyè di leader lónìí ee àwa ẹ̀mọ̀ gbọ́ tí mo sọ fún yín Prophet Banji Akíntóyè àwa mẹ́fà péré la dá ọ̀nà lálẹ́ hòtẹ́ẹ̀lì tí mo sùn mọ̀gódò estate mo ń sùn àjọ plan làwa invite àwọn márùn sí ọjọ́ mọ́kànlá ibẹ̀ láti di gbogbo àwọn ìrìn àjò ń la fi ṣe gbogbo ẹ̀ tó fi di pé ó fine so gbàtà wa bẹ̀rẹ̀ ṣe làbí àwọn pẹ̀tò àkànlé sọ pé ká mọ̀yàn for example nísìnyí nísìnyí Kwara state nísìnyí a ní sixteen local government but ẹni tó wà ní state yẹn lọ dá fílàní mọ̀ láàrin wa ẹ̀yin tó wà nílé ẹ̀yin èèyàn olè wà lù látẹ́dù ìlú burú tágẹ́rà burú ti kún ẹ̀ lè wọ̀ lùkàn tí èsì ìlú yín nísìnyí tẹ́ bá dé lọ nísìnyí ẹ̀ máa rí yorùbá àwọn ẹ̀rí fílàní tán jẹ́ délé fílàní jẹ́ kọ́lá bó tiwọn tó bá wà lẹ́kọ̀ọ́ tó wà bàdàn ó lè mọ̀ wọ́n bàtọ́ bá ti wọ́n pé kọ́lá lè lè yọ àṣà nípa àmọ́ra ẹ̀ ń gbà wọ́n sí ẹ̀ sì jẹ́ kó máa kó bẹ́gbẹ́ tó gbogbo sí nísìnyí ẹnìkan ń gbà mú sọ̀rọ̀ jò nìyẹn lọ́ọ́ pe àwọn prógámù ó wá lọ yan eh, eh, eh, security emir of Ìlọrin ó wá gbé sínú prógámù ilẹ̀ Yorùbá ẹni tẹ́ pé òun ni ADC ti ń sọ emir of Ìlọrin mo kókó bẹ́ẹ̀ ni ẹ láṣìírí so tẹsí mo wá bẹ̀rẹ̀ pé mo níṣẹ́ ẹ̀mẹ́ nìyẹn ni mo lè mo lóun ní security fún emir of Ìlọrin gbogbo security tẹ́ ẹ bá ń ṣe nílẹ̀ Yorùbá òun ni ó lọ download ẹ̀ fún emir nílẹ̀ tẹ́mi ò sì jìnnà sílẹ̀ emir òpó náà mẹ́rin báyìí ni gbogbo fúlàní tí ó tẹ̀mí lọrin kò parẹ́ nu torí mo máa dárìn sí máa ṣe rè ìbọn lọ́yọ̀ ni àbádà àbáyísíìdì tọ̀tọ̀ bá ti àbá ilẹ̀ tó wà kọ́ mu so yóò sì mu so ó ti kọjá ẹlẹ́fọ̀ọ́ lẹ́jọ́ mo fi ní ẹjọ́ bá bínú Sunday Igboho fún ṣẹ́tí ń ṣe yóò para rẹ̀ lẹ́yìn Yorùbá ní ooo ẹ sàmì ẹ bá bínú Sunday Igboho fún ṣètè yóò para rẹ̀ lẹ́yìn Yorùbá ní ooo àwọn òòrán nìkan kárò dé kò tá mọ̀ lè o ìwọ tó mọ̀ pé ṣiṣẹ́ tí Sunday Igboho ń ṣe wọn náà fẹ́ máa ṣe bí ẹ jáde ẹ jáde àná ṣèjọ èmi mo bí táyé èmi mo bí kẹ́hìndé tó bá ti jáde màá tẹ̀lé ọ bọ̀ tó bá gbé ọmọ ẹ sọ pé Sunday Igboho ń ṣe báyìí ah, ara ọ gbé e pè. bẹ́ẹ̀ni láti di gbé pè ọlá ní gámọ nù. òfò lọ ṣe o. oòdùà oòdùà oòdùà nation. àwọn ọ̀fà tí mo ní yorùbá ní àwọn ọ̀fà tí mo ní yà. wọn padà àwọn ọ̀fà tí mo parí o àwọn yún ọjà ìbọn sí. gbogbo wa ni ẹ náwó sókè. ọ̀fà rẹ̀ dà. ẹni yé ẹ̀rì ẹ̀rì bọ́tà bọ́tà bọ́tà ẹ̀rìndà ọmọ ọba ọmọ kwara ni ọmọ kwara la ka esi. so ọlọ́run gbàdúrà wa o kẹ́rì ti kwara state ọ̀nà méjì ló pín sí o ọ̀nà méjì ló pín sí o ẹni tó jẹ́ number three citizen chief of the staff ọmọ fúlàní ni o ti bá rí sí ẹ tọ́ba fẹ́ ṣe rálì Ìlọrin ó ní làákàyè àtẹ́rì yẹtírù alátìmáyì ẹgbẹ́ yẹlẹyẹ máa ń wọ́tọ̀ ọ̀fà tẹ̀lé ló gbà fúlàní náà lọ́lọ́ kó fáwọn èèyàn nílé ọmọkọ fàjà ṣèlérí àwọn sárájì wọn bá sàárẹ̀ jà àbí tó bá ṣe dẹwà sí ọ sọ́sọ́ fẹ́ẹ́ bá ti ń jà yẹn èdè ọmọ mú yín tí ẹ bá ṣe bọ́yọ́ lọ́ọ́ bá wa pa ní èṣù nígbà tí ààrẹ bá ń bá Sunday Igboho jà Sunday ń bá ààrẹ jà ẹ̀dá kò sí èdè òmù wọn o tó bá tó gbàrò yín lẹ́nu ẹ̀yìn méjèèjì ìbọn sí ẹ̀dúkọ́ dákẹ́ ni tóbi tá à ń da èdè bẹ́ẹ̀ kí hmm. ẹ̀hìn kí ló fẹ́ máa ẹ̀ àbòrí tẹ́lẹ̀ nílẹ̀ gbọ́dọ̀ máa pariwo mọ́ ya sọ̀pẹ̀ so rally ti Kwara State ọgbà ẹ̀wọ̀n ọgbà làákàyè ẹ jẹ́ ká kọ́ parí gbogbo tí ń jẹ́ south west tán tábà parí gbogbo south west gbogbo àwọn tá a bá ṣe hmm. àwọn náà lọ́wọ́ á wá so tẹ́sí kìí ṣe pé báyà á ṣe ní èmi náà ti mọ̀ yẹn bọ́bá lọ́wọ́ mọ̀ yẹn àwọn ọmọ ìwọ́ran ni Akíntóyè ní dán lóòótọ́ ti mọ̀ ẹ́ tó fàwọn síbẹ̀ èmi mọ̀ yẹn Akíntóyè kò lóhùn tó níbi dájọ́ fi jẹ́ gbàtàdé ọ̀nà kankan fún fẹ́ wá sí Ìlọrin àbí ẹ̀jọ̀ two thousand and nine November November twenty nine two thousand and nineteen àbí níbo ló sí ọ̀dọ̀ mi ààrẹ ọ̀nà kakanfò gbogbo ẹgbẹ́ bá fẹ́ wá àápè lò tòjú ṣe ẹ̀ èyí ti èyí ti àgbàlagbà mọ́lẹ̀ tó bá ní ọmọ kékeré tó rajà tó ní kíkà àgbàmọ̀sẹ̀ ìkòkò pàjá o. àmọ́ ìmọ̀mù ti wá àtó tó fẹ́ máa rọ̀ ọ́ sí kí mo sọ fọ́lọ̀ òjò fẹ́ máa mo ní kí mo sọ fẹ́ lẹ́kẹ̀ mo lójò tí ọkàn bí òsì èyí tẹ̀sí lóṣogbo mi òsì mẹ́rin òjò tí ọkàn bí o lè parí programu lára kójú ọ̀rọ̀ bò tábà wà ń bí òjò ní so alámìlélẹ̀ so lágbára lè tàtúnṣe géètì ní àti òjò náà ni

kó lọ lọ léṣe gómìnà ẹ tó bá nà tó bá dé hospital kò ní láti kọ rẹ mọ. àwọn àwọn ọmọ yìí ti lu bí púpọ̀ ju ògùn lẹ́bi lẹ́bi so bí ọlọ́run ṣiṣẹ́ ni ọlọ́run gbàdúrà wa o ọmọ mi tó wà lọ́fàdì òtẹ́sì òun ló mú kíni kalẹ̀ kíni ojú àwọn abábí lẹ́jọ́ ni ọmọ dáadáa ni ẹtì rí láì ẹ̀ ẹ̀ ṣe dáadáa àtijọ́ tí mo ti gbé akíní adélé lérí kò dé mọ́ ah. adé tí mo gbé fún ọkọ́. Ah. Ana ah, alákọ̀ọ́bẹ̀rẹ̀ àlè mo ní kọ́ máa dé ìkẹjáde ń lu ọfà kó máa rí ọ pé èèyàn ni ọ. máa dé náà wọ́n bẹ̀rù náà àbí fọ́ lóògùn mọ́ ni. ẹrù wà náà o. ẹrù wà o. gbogbo bẹ́ẹ̀ sọ gbogbo kọ́pítọ̀ tó ń para sí gbogbo ẹgbẹ́ tẹ́pọ̀ àwọn kan sì tún wà ní jápẹ́. àwọn yẹn gan mo fẹ́ béèrè àtọ́lọ́jẹ́ ọlọ́jẹ́ nílọrin ìdí àpẹ́ ojú ẹkún sẹ́gbọ́ ojú ẹkún ọlọ́jẹ́ nílọrin ogolówó ìdí àpẹ́.